bó tilẹ̀ wù kó rí ìbá jẹ́ iléeṣẹ́ tàbí èèyàn tààrà láti darapọ̀ mọ́ wa apá bá ká la máa ń wò fi ṣe pẹ̀lú rẹ̀. láti bá olùgbaninímọ̀ràn wa sọ̀rọ̀ ẹ tẹ òǹtẹ̀ ẹ̀jọ láti gbọ́ àlàyé tó kọjá ẹ tẹ òǹtẹ̀ ẹ̀sán láti padà sí ìpele tó kọjá ẹ tẹ òǹtẹ̀ òfo.